mú fún wọn lówó wọn o. pàgbówó kí sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. E. alájẹṣẹ́kù alájẹpamọ́ máa lọ máa lọ náà a máa pàdé ní school. what's the meaning of this kí wàá máa lọ. dádì mo ní láì tó bá bẹ́ẹ̀ ń bí báyìí. dádì ò ní láì tó bá bá mi bí báyìí but your dad is a gentleman of God dádì tí mo wò yẹn wọ́n wà responsible ò le mọ dáàdì mi tó mi. mi lè mọ dáàdì ẹ tó ẹ. please go. you really want me to go. yes please go. okay mo máa lọ but before then jẹ́ ìfín kọ́kọ́ fi hàn bóyá eléyìí ni àbí èyí tí mo fi hàn tẹ́lẹ̀ gbàkó wò. wow this is nice. nice right. yes. okay. Oh, handsome boy. Yes, How are you? Fine, You're looking good. Thank you, sir. Dad, <laughs> welcome, sir. Thank you, my dear. Báwo ni? Báwo ni jẹ́ sí ẹ? Ọ̀rẹ́ mi ni, sir. Ọ̀rẹ́ ni? Ah, Ọlọ́run ní tún What's your name? Semiu. Huh? Semiu. Semiu. Semiu Dane. Yes, sir. Ọmọ àfáànlá. Oh! Àfáànlá tàbí wà ní community me oh my god Semiuddin Semiuddin my dear god bless you Semiuddin. no no no kò ah, ah, kò ní ìdìpọ̀ ń tẹ̀lé mi. kì í ṣe nǹkan tó dáa kí àlejò wá àyàn wá kí èèyàn fàlejò rẹ kò wọlé ṣé ọsàn mi ń sè èmi àti ẹ lájọ ń gbélé lájọ nílé àlejò nìyí nígbà tẹ bá ti jọ yanjú ẹ ṣó gẹ́tẹ̀ ìwà tá a ti yanjú ẹ tó lọ àwa padà wọlé èmi àti ẹlájọ́ ń gbélé lẹ́kọ́ àlejò Sẹ́míúdìn Sẹ́míúdìn. Wow, I was scared. But why do you always paint your dad like a very horrible person? Ẹ̀rù ló bá mi. Ẹ̀rù bẹ́ẹ̀. But daddy tí mo rí yẹn, wọ́n look very responsible. Ó bọ́ ṣe gbà mí tọwọ́ tẹsẹ̀. Ẹ ah. eh, ó tẹ̀ tí wàá dábàá mi ò lọlé mọ́. Ah, ah, màá wà mí báyìí títí dìrọ̀lẹ́. Ah, ah you can't do that. Oh, ìwọ ò rí bó ṣe ṣe sí mi ni inú wọn dùn. why not. ah no no no no no no. daddy how are you. how are you daddy. yes sir. you see this life. yes sir. o ní bí ah daddy. wà á lè yẹ. ọmọ tí tí ọmọ wa lè. daddy please. ìwọ níwọ níwọ ìwọ tó o dàgbà gbogbo tó ń jẹ́ mùsùlùmí mi ò fẹ́ fojú mi rí òun á lọ gbèsè mi kọ́ wa òun gbèsè mi wà kẹ́ èmi mọ́lé sarah níwọ tó o dẹ̀ mọ̀ mi tó o mọ̀ mi sarah <laughs> wà á máa gbádùn mi o àwọn amúgọ́ wí tán ẹ̀mí ẹ̀mí àfa ńlá àfa ńlá kọ́ àfa kékeré ni ní ohun tí màá fojú ẹ rí sarah ní ohun tí màá fojú ẹ rí ọ wàá gbádùn mi o wàá gbádùn mi o wàá rẹ̀ wọ̀ <coughs> tó ọmọ mi ìwọ ọlọ́gbẹ́sẹ̀ mi kọ́ wa ẹ̀rọ àfa ńlá kọ́ àfa kékeré ni. mo ti kú ọ̀dẹ́. jẹ́ nítorí ẹ. ó ní community máa fi ń da ọ̀nà community lè fi wà òkè gangan nìyẹn. sẹ́mi ìkọ́ni. wọ́n bí jàre. Wa ó lọ jalè àbí. mi jalè o. ẹ kí wàá ṣe. mi jalè pásítọ̀ mo dolùbọ́ sí gbogbo ara mi God disgrace mi bẹ́ẹ̀ yẹn. pásítọ̀ pásítọ̀ wo ń bẹ̀ ọ̀nà ibi tó o ti ń bọ̀ yìí oúnjẹ ọ̀nà ilé pásítọ̀ ṣékélé. Eh, àwọn náà ni. pásítọ̀ ṣékélé kí ló ṣe fún wọn. wọn làwọn ò láìkì mi wọn ní báwọn ṣe rí mi inú àwọn òdùsẹ́ gbogbo ara mi. orí bó ṣe rí ẹ eh inú òun ò dùn. bẹ́ẹ̀ni bọdà Sàámú. o ò dẹ ṣe nǹkan fún pásọ ṣékélé. ìṣẹ̀wọ̀n o. pásọ ṣékélé oníwà tútù bíi àjàbà tó dẹ̀ jọ jésù. Mm. <laughs> a máa ń fi wọ́n wé jésù ni wípé à wo ọlọ́run jẹ́ kó o níwà bíi pásọ ṣékélé. Ah. kí ló ń ṣẹlẹ̀. bọdà Sàámú fẹ́ lọ clean ara mi. bó o ṣe ń rí ẹ inú ń bí òun. ẹ wọ́n ṣe sori ọmọ ọlọ́mọ torí ọlọ́run ẹ wo bọ́yìn sọmọ ọlọ́mọ dà torí ọlọ́run ẹ wo rí ẹ wo rí ọmọ ọlọ́mọ bọ́yìn dàbí mebo bó ṣe lọ yẹ kọ̀rọ̀ ní kò gba kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ ní kò gbàdé lẹ́yìn o tó bá rí ẹ̀ báyìí wọ́n máa jù ẹ̀ sínú mọ́tò tá a kà sùn ní wèrè náà máa pẹ́ o ọmọlọ́mọ wo di wo di ah pásítọ̀ tó bá yẹ kó rí díẹ̀ ni wọ́n máa gún ní gò kí lọ́mọ yìí lè ṣe pásítọ̀ dad kí ló ń ṣẹlẹ̀ inú bí dádì ẹ̀ bí kí ló ṣẹlẹ̀. àwọn ló dé lùbọ́ sílẹ̀ àti sórí sẹ́mi o. bàbá ẹ ló dé lùbọ́ lẹ̀ nọ́mbà gbogbo lẹ̀ jẹ́ báyìí. ó <laughs> oh! ẹ ló mọ pàdé sẹ́mi o sẹ́mi o sọ fún mi pé bàbá ẹ ló dé lùbọ́ lóò lórí kí ni sẹ́mi ṣe fún bàbá ẹ kí ló ṣẹlẹ̀ kí lẹ́jọ́ fà papọ̀. Sàámú. Ah, dádì. Sàámú ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. níbo. kí ló dé tẹ ìwé mọ a ah, mo dédé pàdé sẹbíù lọ́nà olùbọdẹ wà ní gbogbo orí ọmọ ṣàròrí ẹ tó funfun múrùkù tí èèjì ni àbí bẹ́ẹ̀ ni pé nǹkan ṣọmọ yẹn ó dẹ̀ di pé ẹ̀yin lẹ da èlùbọ́ lóun lórí kódà gan ẹ tún fẹ́ nà òun pa kí ló lè fà á kí ló ṣẹlẹ̀. ó ṣe ó ṣẹlẹ̀. kí ló ṣẹ̀ tí sẹ́bíù ò bá ṣẹ yìí. gbogbo ohun tó ń jẹ́ mùsùlùmí láyé mi mi ò fẹ́ fojú rí bẹ́ẹ̀ ni gbogbo ohun tó ń jẹ́ mùsùlùmí láyé mi mi ò fẹ́ fojú kàn wọn. tí eléyìí dẹ́ mọ̀ ó wá lọ gbọ́ wọn kan wá òun náà sẹ́miu ah, mo tún wá ń gbọ́lẹ̀ sẹ́miu dì ó tún rẹ̀ nìyẹn ó lọ́kọ̀. ẹ jọ nítorí pé ó jẹ́ mùsùlùmí toró jẹ́ mùsùlùmí lẹ ṣe lé kúrò lọ́dọ̀ ọmọ yín. ẹ̀ṣẹ̀ ni. mùsùlùmí wá sínú ilé yín àbí. ẹ̀ṣẹ̀ ni. ó wá ọmọ ìwá. níwọ̀ ṣe mi ò Ma pẹ́ gbẹ̀yìn ni o. ẹni sùúrù ẹni sùúrù. máa pẹ́ gbẹ̀yìn ni o. Ah, ẹni sùúrù ẹni sùúrù. Ah. kí ló ṣe. ibùdó tí ṣiṣẹ́ tẹ́lẹ̀ kẹ́ tó ń gbọ́ ló ń gbọ́ ẹ máa pa yan kẹ́ ọ̀rọ̀ ìtóbi ju mímọ rúnú tó lè máa bí yín. ohun tẹ̀mí ń rò lélẹ̀ ohun tẹ̀mí ń rò lélẹ̀ pẹ̀lú tẹ̀ ń ṣe yìí. Mm. bí mo ṣe wà kìrìsìtẹ́nì ni mí o kìrìsìtẹ́nì ni mí o tó ti yẹ yín sìn àwọn ọ̀rẹ́ tí mo dẹ̀ ní jù mùsùlùmí pọ̀ nínú wọn. a máa jọ wọnú ara wa ní ẹ̀sìn kan náà la jọ ń sìn jésù táwa ń pè lọ́dọ̀ wa ànàbí yìí sá ní lọ́dọ̀ tiwọn àná bí ìsá ni ẹni tí ò bá mọ̀ àmọ̀jù lè fẹ́ máa mọ̀ yìí o ẹ̀kọ́ òdì lè máa kọ́ yìí o so ti yẹ yín what i am saying is this you see peace gbọ́dọ̀ wà nínú community tó bá ti di wípé àti lọ ń jàjà ẹ̀sìn muslim ò da christian ò da that means à ń wá problem nínú community we're looking for problem in the state we're looking for problem in the country and so by that a lot of things will scatter. ọlọ́run kan lọ́kàn ibi tí òye wọn nìyẹn jésù ọmọ ọlọ́run ni ó kú fún mi fún ẹ̀ṣẹ̀ mi ó rà mí padà òun lè mi sìn mùsùlùmí ọ̀tọ̀ ní tiwọn. ẹ jọ̀sà pásítọ̀ ẹ jọ̀sà tó bá wá ṣèṣì tí ọmọ sẹ̀mí wàfà láì àtọmọ yín tó bá wá ṣeré ńgbà tẹ́ ẹ mọ̀ tó bá wá kù lálà tọmọ yín bá wá lóyún ńkọ́. wàá ṣoríire màkìlì bóòtù ni. ẹ má pa bóòtù. mi ò ní bóòtù tó bá ti pé mi ò rí sẹ́mi ò pa màpàṣẹ́ra ìtìjú ńlá ni pé ọmọ mùsùlùmí fún ọmọ kìrìsìtẹ́nì lòyún kì í tún wá jẹ́ kìrìsìtẹ́nì nìkan èmi pásítọ̀ ah, tí mo tún ní kẹ́ ah, ìtìjú ní láàrin ìlú. pápá ẹjọ́ ẹ má bínú ẹjọ́ tó lọ lọ ẹjọ́ ẹ má rí bí nǹkan mi iṣẹ́ ìkílẹ̀ ń ṣe kọ́lọ́n tó pè. ìyẹn ò kàn yín. lẹ́nu yín jáde mm. pé tí ẹ kọ́kọ́ dé ìlú bọ̀ ṣọ́kà ni mm. pé ẹ wá lo igi fáínà ni ẹ tún wá sọ jáde sí pé ẹ máa pààyàn mm-hmm. iṣẹ́ ìkílẹ̀ ń ṣe. kílẹ̀ sọ ẹ. ṣé torí pé o fẹ́ rẹ lọ bá sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ wọ́n rẹ̀ mo ṣe bá sọ báyìí. torí ta ló ṣe ń jà lọ ta ló ṣe ń jà. mo ń jà nítorí jésù kristi ọmọ ọlọ́run tó kú fún ẹ̀ṣẹ̀ mi tó rà mí padà òun ni mo ń jà fún mo dẹ̀ ń pa òyìnbó kọ́ wá sọ́dọ̀ ẹ̀ ní prison tí mo ń ṣe. jésù lẹ̀ ń jà fún lẹ́sẹ̀ máa pa mùsùlùmí tó bá. bẹ́ẹ̀ ni. sanu tó o bàtẹ́ náà kìí tó o fẹ́ sọ get out. níwọ̀ adójútì ni ọmọ ni ẹ ṣé kò yẹ kó o ti pa gbogbo bíbá yìí mọ́ kó o ti kí gbogbo ẹ̀ tí wọ́n tẹ́yẹ́ tẹ́ni àbí wàá rí ní tí màá fojú ẹ rí. wá wá wá ìwọ náà kéré jù wá wá wá iṣẹ́ kí ni bàbá ẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ ń pè wọ́n. pásítọ̀. ṣọ́ngúngò ni. rárá. dájú wọ́n ṣiṣẹ́ gáràjì rí. rárá. alápàtà ni bàbá ẹ̀ àbí. rárá. rárá ẹ̀ wo ni ó mọ̀ ní bàbá ò bàbá jà lápàtà wọ́n máa ṣe bó ṣe ń ṣe yìí. wá láàárín èmi àti ẹ má tijú be bold be bold o rí pé dáàdi ẹ ń ṣe bíi ta out. something like that. <laughs> ọmọ ni ẹ ọmọ ni ẹ o ní mo béèrè lọ́wọ́ ẹ ló sòótọ́ fún mi ọmọ gidi ni ẹ you are good. òun lọmọ yín kàn fà mí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe yìí ó lè ṣe bíi ta out. no má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù kò sí tó máa ṣe ẹ̀ mo ò ní láti bẹ̀rù ọmọ yín ló kàn fà mí pé bíi ta out lẹ ṣe ń ṣe. tani tani ah, ah, àwọn wo rèé mo mojú ìdí ẹ̀ Rasheed Rasheed Rasheed ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta má bínú jọ ojú ìní mi ò fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa. Mary sir. Eh, Mary abi. Exactly. ẹ ọmọ mama Carol. màmá Karo. Karo tẹgbẹ́yìn ilé aláàjì. <laughs> báwo ni nǹkan pẹ̀lẹ́ ọlọ́wà wò yín àmọ́ kó kọ́kọ́ yé mi o Rasheed àti Mary ilé ẹjọ́ ń ṣe inú mọ́tò ìrètí mo dẹ̀ rí yín yẹn wà suspicious. Ah, ah, brasa mo ìyàwó mi rèé. ẹ gbá létí pé ó pààrọ̀ <laughs> mi gbọ́ ìyàwó Rasheed fẹ́ Mary how come. ó ti tó bí over a year that ti marry báyìí sin. ẹ very very serious. ó ti lé lọ́dún kan tẹ́ ẹ ti bá rí i báyìí ṣe wá leave torí ohun tí máa ń gbọ́ ni wípé ẹ máa dàrọ̀ torí ọlọ́wọ́ ẹ pásítọ̀ ṣé kélé òde wá sí mi yá kọ́ lè wà máa rí nǹkan torí ọlọ́wọ́ ẹ ah èmi máa ń rò wípé màálà máa ń wà nínú ẹni tó bá sọ wípé muslim ó fẹ́ fẹ́ christian wípé wàhálà máa ń pọ̀ nú ẹ̀ gan báyìí ṣe wá ṣe. ọ̀dà Sàámú pẹ̀lú understanding láàrin òun àti èmi kò lè sí wàhálà understanding bá ti wà láàrin yín kò ní sí wàhálà ẹ jẹ́ má bínú ẹjọ́ ẹjọ́ ah Afa, eh? Afa, rí ẹlú àfà Afa, ńlá báwo ni nǹkan sà mo tiẹ̀ rí sẹ́ mo rí sẹ́ ẹ fẹ́ rí mi màá yọjú sí yín màá yọjú sí yín màá yọjú sí yín àfà ńlá màá yọjú sí yín sà ókè sà yẹ sà yẹ sà ẹ má bínú mo gbọ́rọ̀ yín ẹni tó understand bá ti wà ní. a rí àwa méjèèjì sá kò ní sí problem Eh? ìfẹ́ ni a fi ń lò òun understand religion ẹ̀ èmi náà dey understand tèmi ó dẹ̀ ti ní pé ìkọkùn ò ní dira wọn lọ́wọ́ nínú ìsàwọn méjèèjì mm-hmm. òun máa fi òun lẹ̀ kó máa ṣe títì èmi náà máa ṣe títẹ̀ mi. ó fi ìwọ́lẹ̀ pé kó máa ṣe ẹ̀sìn kírísítẹ́nì ẹ lọ òun náà dẹ̀ ń ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ lọ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ ṣe jọ ń gbé látìgbà tí ẹ ti jọ wà ah, èṣù ò ní yá yín ọ̀tá ò ní yá yín àwọn fámìlì wa ń kọ́ wọn ọba yín jà lórí ẹ̀bí fámìlì tiẹ̀ bínú fámìlì tiẹ̀ náà bínú lẹ́yìn ìgbà tẹ́ ṣe wedding tán àbí nǹkan kan àbí kẹ́ tó ṣe. Ah, ah, bùdá Sàámú àwọn family. mi understand pé mo love ìyàwó mi àwọn family. titiẹ̀ náà dẹ̀ rí wọ́n understand pé ah, ó love me. Ọlọ́run wà pẹ̀lú yín o ìfẹ́ náà ò ní bàjẹ́ o so ọ̀tọ̀ ni fẹ́ ọ̀tọ̀ lẹ́sìn ẹ̀ẹ́n méjèèjì ò wọnú ra wọn ìfẹ́ tẹ́ ẹ nílẹ̀ ń lò yìí ah, ìfẹ́ yẹn ò ní bàjẹ́ àmọ́ ẹ̀ tí ì máa bá àwọn ọmọ tẹ́ ẹ bá wá ń bímọ ńkọ́ balẹ̀ ẹ fẹ́ yín ní muslim àti àti kristẹni. bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan understanding tó wà láàrin àwọn parents òun náà la fi máa tọ́ àwọn ọmọ náà. really bẹ́ẹ̀ni. alágbára ah, ọlọ ìbànújẹ́ ò ní dé bá yín ìbànújẹ́ ò ní dé bá yín ìbànújẹ́ ò ní dé bá yín understanding tó wà láàrin yín náà kò ní bàjẹ́ ah, àti kírísítẹ́nì àti mùsùlùmí ìkan náà ni wá lágbára ọlọ́run náà dẹ̀ wà pẹ̀lú wa understanding ní understanding yẹn ò ní bàjẹ́ pẹ̀lẹ́ o ẹ rajà rí yes sir. ẹ bìdásà mi ìbòlẹ̀yìn wa ń lọ báyìí. ìbòlẹ̀yìn lọ. ẹ eh, eh, John Street ń bẹ̀rẹ̀ làwa ń lọ. ẹ eh, Owólabí Street lèmi lọ johnson ti ẹ̀ ń jìnnà díẹ̀ owó lábílẹ̀ mi ń lọ nítòsí ń bẹ̀. ẹ ẹ jẹ́ ká ọ̀nà kan náà ni ẹ jẹ́ ká gbé yín dání. ẹ mo lè wọ mọ́tò yín torí kò ṣe èèyàn lẹ́yìn torí mi ò last corner ni máa ń jókòó sí. ó last corner ni ah, ẹ dẹ̀ máa múra tí bá bọ́lẹ̀ máa fún mi lówó bẹ́ẹ̀ni káàrin yín má bàa bàjẹ́ <laughs> ọlọ́run. Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ìgbàlà ọ̀fẹ́ la mú wá o ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ kí la mú wá ìgbàlà ọ̀fẹ́ la mú wá o tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ìgbàlà ọ̀fẹ́ la mú wá o ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o ẹ sáré wá ẹ wá wò ẹ wá wo olùgbàlà tó ṣayé àwádìí kílẹ̀ wí ẹ sáré wá ẹ wá wo ẹ wá wo olùgbàlà tó ṣayé àwádìí rere. a kí gbogbo ọmọ ìgbàlà ní àdúgbò yìí ìyìn jésù kristi ni a mú tọ̀ yín wá ọba tó ní ọ̀run tó dá ayé kò sí agbára mìíràn kò sí orúkọ mìíràn kò sí ẹlòmíràn èyí tó tó gbani èyí tá a lè fẹ̀yìntì bí ó ṣe jésù kristi ó ní a ti fi gbogbo agbára fún ọ láti gbà wá là ó bá gba jésù lónìí nítorí ọ̀la lè pẹ́ jù. sórí nífẹ̀ẹ́ burú ni. jésù ta ló ṣe pé. àbẹ́fẹ́ ṣòfò ni. sọ ní sàfà ni. wájú ilé mi àfa ńlá kò ní yé yín. Ah, ah. ẹ má bínú sá o à ń kéde ìrere jésù kristi ni òun ni a fi débì báyìí sá in fact a ò mọ̀ wípé ilé àáfàá ni a wà ẹ bá a ṣe wá rí yín báyìí sá ọlọ́run á wà pẹ̀lú yín torí ọlọ́run kan náà la jọ ń sìn ẹ̀yin èèyàn mi. wàláhì òfò lẹ́ ṣe. àfà èdè bá má bínú sá à ń wàásù láti ìletò kan sí òmíràn ni sá. àlùkùrẹ́ àìmọ́ tó fi búra ẹ wọ̀ náà ni tí ẹ bá pẹ́ kẹ́ ẹ tó kú òní ta mi máa rí pé mo fi gí ìfọ ògbórí yín ẹ fẹ́ sórí ibú ni òfò lẹ́fẹ́ ṣe ni ah, ah, ah. ẹ dákun ẹ̀yin kiri yóò yẹ ẹ fẹ́ wàhálà o mo ní mi ò fẹ́ ní community wa ìmọ̀ rárá ẹ dúró olórí burúkú ni wọ́n tún lè lọ́ọ́ máa ṣe wàásù sálẹ̀ lọ́wọ́ àbíkan lọ́ọ́ gọ síbì kan ẹ níwọ̀n kún mi ní ìgbàlábọ̀ kò yẹ kí n jẹ́ ẹ lọ lásán kò yẹ kí n jẹ́ ẹ lọ lásán kò yẹ kí n jẹ́ ẹ lọ lásán ìwọ ló ń tọ́ sí. evangelist ẹ̀ ń ṣe evangelism káàkiri ní evangelical area. ẹ pẹ̀lẹ́ sà ẹ ra ah, ibi ìrùn ni ẹ lo mask yín gbé àdúgbò rùn ẹlẹ́rìí ẹyẹ kí ló ń fún o oh, church evangelist ló lọ. ibẹ̀ ni mò ń lọ. kí ló wá ṣe é lọ́mú sọ́mọ ẹsẹ̀ ni ọmọ ọ̀sẹ̀ wọ́n domi lù lọ́mú ni. wọ́n domi lù lọ́mú ta ló domi lù lọ́mú. Um, mo ti sọ fún wọn wípé kí wọ́n má rò ó bí a ṣe ń bọ̀ tá à ń kéde ìrere bọ̀ ń sìn òun ni a kọjá a wá dúró níwájú ilé kan not knowing wípé ilé àáfàá kan ni wọ́n wá ní àáfàá yẹn jẹ́ àáfàá ńlá bá a ṣe ń kéde ìrere wọn ò tiẹ̀ wọ́n kàn da omi lù wa ni wọ́n da omi lù yín. kódà wọ́n tún figi lé wa. wọ́n tún figi lé yín. bẹ́ẹ̀ni. láì ṣáájá láì ṣe búábù kọ́ máa fi gi léèyàn ha ẹ wá ẹ wá ẹ wá ẹ farabalẹ̀ o àǹfà látẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ òun ló pè mí náà ṣe ṣé kìí ṣe wípé wọ́n ní káfíìtì késàrì fún késàrì ṣé kìí ṣe pé yìí náà mọ̀ mọ̀ ẹ wá dúró níwájú ilé àfà ẹ wá ń kéde ìhìnrere bẹ̀. rárá wa ṣe bẹ́ẹ̀ o jẹ́jẹ́ wa báyìí là ń kọrin bọ̀ èmi Ọlọ́run dẹ̀ darí evangelist pé ká ẹ̀mí ló darí yín pé kẹ́ ẹ̀ dúró ńbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó dà kó sí wàhálà tó bá jẹ́ pẹ̀mí ló darí yín omi ni wọ́n ìdàlù ẹ̀ lọ́mú wọ́n ì máa dáta lù ẹ̀ lábẹ́ o ìrere Jésù ni o igi tí wọ́n fẹ́ fọ́mọ̀ yín lórí tọ́wọ́ wọn ò bà yín àbẹ́ ìgẹ́tì ẹ̀ àwọn bíi mẹ́rin yìí wọ́n máa gbági pọ̀ mọ́ yín lórí o ẹ fẹ́ dàbí Jésù ẹ fẹ́ dàbí Jésù gbogbo tójú yín máa ríre o wọ́n ì máa fárun ẹ ẹ wá evangelist kí ló ṣẹlẹ̀ ẹ kẹ́ra o akọyín pọ̀ o ẹ lè ṣe ẹnì fọwọ́rà rí ẹ̀ fọwọ́rà ju ẹni káàdì lọ́spítù ni kí ló ṣe yín ṣebí jésù lẹ́ ń kéde ẹ̀ káàkiri tó àbá ṣe fún yẹn kẹ́ ìgbà tẹ́yìn máa ń bàrà jẹ́ báyìí kí ni káwọn obìnrin ṣe òun lọ́fà tẹ́lẹ̀ fi ń rojú. Um, ẹ wo evangelist ẹ jẹ́ àmọ́ lọ. nìkí ah, ah. nìkẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa lọ ọ̀rọ̀ tẹ́mi sọ́ọ̀tà jésù ẹgbàá thirty nine ni wọ́n ná mo fẹ́ dàbí jésù mo fẹ́ dàbí jésù ní gbogbo yín kọ káàkiri ẹ̀yin náà lè gbàdúrà bóyá kẹ́ ẹ jẹ́ gba twenty nine wọ́n tutọ́ sí i lára tó bá tutọ́ sí yín lára ẹ gbà bí ọ̀pẹ wọ́n dé ládé ẹ̀gùn wọ́n lè dé yín ládé ewèrèpè ẹ gbà bí ọ̀pẹ àgbélébù wọ́n gbé kọ́ Jésù lọ́rùn báyìí tó ń ṣe kẹ̀ kẹ̀ kẹ̀ kiri báyìí tó bá kọ àgbélébù fún yín ẹ gbà bí ọ̀pẹ ìtẹ́ wa bàrà jẹ́ tí wọ́n fẹ́ evangelist ẹ wo ìdúndí evangelist jẹ́ ah ah ah àmọ́ kí ló lè fà tí àáfà ńlá máa fi domi lù wọ́n lórí tó dẹ̀ tó ń figi lé wọ́n torí ọlọ́run. Sẹ́míù àáfà báwo ni pẹ̀lẹ́ dádì yín kọ́. Ah, ẹ wo dádì dádì ò tẹ̀lé rí yín báyìí wọ́n ń bínú gan dádì ń bínú wọn lè rí yín báyìí. ẹ mo rí pọ́n bínú náà ni torí mo pàdé àwọn ọmọ kan tọ́nà domi lu àwọn lára wọ́n dẹ̀ yọgi pọ́fẹ́ fi lu àwọn. wọ́n ń bínú gan o kódà Sàámú wọ́n ń bínú gan. ó yà yà kó kó kó kó wá ah, Ah, abiamu ni gbóhùn ọmọ ẹ̀kọ́ bàtà tí wèrè tí bàbá ẹ bá fojú rí bi sọ máa domi lo èmi ni. ẹ eh, dájú òsínú lè. ìṣáájú òdu òní jẹ́ kán tọwọ́ bòjú sọ wà nínú lẹ́bí. wọ́n wà lọ́wọ́ làwọn wà lẹ́ǹkulè bẹ́ẹ̀. ẹ kule. ẹbí máa fa ńlá. Ah, ah, sam ọmọ máa yọ ẹ. àgbètìlẹ̀ di ẹ̀ ń gbégi eléyìí rẹ̀. eléyìí ọba kọjá àgbètì máa ti làmúlẹ̀ lórí kí n tó mọ̀ pé wọ́n. ìjọ òun lè wá di àfa àdágbóru. ọparun lè lọ́wọ́ yìí ta lè fẹ́ fífọ́ lórí kí ló ṣẹlẹ̀. sam ẹ̀rọ olúwa mi. sam ẹ̀rọ olúwa mi. Sam, sẹ olúwa mi. Ah, kárí mi ò gbójú òkè ni màá ti lagi ìmọ̀ ẹ lórí tó kò ah, fọwọ́ ni o. kí ló ṣẹlẹ̀. inú ń bí mi inú ń bí mi. lóòótọ́ àwọn ah, àwọn kiri yóò tọ́ làwọn ṣe fájẹ́lísì bíi fíjílísì káàkiri wọn múnú bí mi. àfa ẹ farabalẹ̀ o farabalẹ̀ o ẹ ń fájẹ́lísìm òun lẹ sọ di fágílítì inú ti ń bí yín gan tó inú bí yín gan àfa o mo pàdé wọn lóòótọ́ wọn lọ domi lu àwọn ẹ̀dẹ̀ yọgi ẹ fẹ́ gbá wọn lórí torí kíni. kánú dúró máa forí wọn. mo ní mi ò fẹ́ wọn lágbègbè mi mọ́ rárá máa wo Sàámú èmi mo jẹ̀bi o. lọ́nà wo. kò ṣe mo ti sọ pé máa gbé sanbọ́ọ̀dù síbẹ̀ yẹn wípé kiri yóò kankan ò gbọ́dọ̀ gba gbogbo community kọjá oh, àfẹ̀yìn tó bá fẹ́ kú. oh really you mean you don't want Christianity around you right. àfẹ̀yìn tó bá fẹ́ kú. you don't want any Christian to move close to you right. àfẹ̀yìn tó bá fẹ́ kú. wow wow nínú community mi ò fẹ́ wọn mọ́. àṣẹ olúwa mi ṣe ẹsẹ̀ afa ẹsẹ̀ ẹsẹ̀ gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí mi ò mọ ọmọrísì tẹ́ fi ṣe ẹ wá lọ mú omi ẹ yọ igi ẹ dà lọ àwọn ọmọ ọlọ́mọ. wọn inú bí mi ni. tó dà bẹ́ẹ̀ ah, ah. ẹ jọ ṣé èèyàn kan ti dọ́rùn rí ẹ gbọ́ pé èèyàn kan ti kú rí tó wá padà wá sáyé tó wá sọ wípé toró ń jẹ́ mùsùlùmí àbò ń jẹ́ kírísítẹ́nì lọ́lọ́run ṣe dáhùn padà ẹsìn tá à sìn ẹsìn kan náà ni gbogbo wájọ ọlọ́run náà ni gbogbo rárá mo máa fẹ́ sọ̀rọ̀ jinlẹ̀ ni. tí o bá jẹ́ bó o ṣe jẹ́ ni mo lè lági mú ẹ lórí. ètí máa la kó wájú mi jẹ́ ọ̀tọ̀ ni tí mo pè fún. Ah, o ṣe múnú bí mi. àfa kí ló ṣẹlẹ̀. àwọn tí múnú bí mi ọ̀tọ̀ ni tí mo pè fún o. ẹ o dà kílẹ̀ pè mí. mo jẹ́ kí n bínú o. kò sí wàhálà kílẹ̀ pè mí. Samiu ìwọ lọ sí ọ̀dọ̀ afa abdulganiu ìyẹn mọ́là mọ́là afa abdulganiu ni mo ní kó gba kinní yẹn wá. Sam, ìwọ mo fẹ́ rí Saamu ìwọ sí ni kí irú pásítọ̀ rádaràda yẹn kó máa lu ọmọ tèmi Sẹ́míù. ẹ ẹ <laughs> mo ṣẹ̀ṣẹ̀ mọ ìdí nǹkan tó ń bí yín nú sí gangan leléyìí ẹ jọ gbogbo orú nǹkan bá yóò sí nínú community èmi ò fẹ́ kí community ìbàjẹ́ o Sàámú kan community mẹ́wẹ́wà ìkan ni mi ìdè fẹ́ kí nǹkan ìbàjẹ́ ẹ̀yìn wọ́n sọ pé ẹ̀fẹ́ kí kìrìsìtẹ́nì kó gbẹ̀yìn kùlé yín kọjá èyí pásítọ̀ ó mọ̀mọ́ ti yín ó ń lù ó lóun ò fẹ́ mùsùlùmí lọ́dọ̀ òun èmi ò fẹ́ gbogbo orú nǹkan bá ìtorí Ọlọ́run. Sàámú wàá wá ṣòro kan fún mi. kí ni. o mọ̀ pé mo fẹ́ràn ẹ. èmi náà fẹ́ràn yín. wàhálà alukuran o mọ̀ pé èèyàn ni mí. Jésù Kristi gbọ́ èèyàn yín lèmi náà jẹ́. wà á tún fi wà láì kún. wà láì. nínú community mẹ́wẹ̀ẹ̀wá yìí kí n tó mú ẹ lómi màá kọ́kọ́ mú ẹ. èmi náà kọ́kọ́ mú yín. mo fẹ́ kó o ṣe oore kan fún mi. oore wo. mo fẹ́ kó bá mi wá àwọn ọmọ ọ̀tá tí wọ́n á lu pásítọ̀ bíi kó kú. no eric cap. mo fẹ́ kó bá mi wá àwọn ọmọ ọ̀tá tí wọ́n á lu pásítọ̀ bíi kó kú tí wọ́n á lù bíi kó má yè tá a mọ̀ pé mi àfa àlà ń bínú lọ́wọ́. Ah, bàtẹ́ kọ́kọ́ ní kí n bá yín wá àwọn ọmọ ọ̀tá kan lù pastor, mo rò kàn play rédíò nù lé ni onímọ̀ṣẹ́ ní kẹrin kàbọ̀n wá rí pé ìgangan lẹ sọ ẹ nídìí àwọn ọmọ ọ̀tá tó máa lù pásítọ̀ fọ̀ lójú. bíi kó kú. bíi kó kú. bíi kó má yè. wọ́n wà. tí ó mọ̀ pé mi àfáà là ń bínú. wọ́n wà. o ti tán. má bá yín gẹ̀ẹ́tì wọn. tá a bá rí seventy five thousand naira. wọ́n bẹ̀rẹ̀ ni yẹn jàre bẹ̀rẹ̀ ni yẹn ẹ̀yin fún ara yín lè lọ dáṣe kínní yìí. ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ afa afa ṣé kìí ṣe pé ẹ ní káàdì lọ́spítù tí déètì yìí ti wá kọjá ṣé máa lọ́spítù náà kẹ́ ẹ lọ test ara yín. bírí ló lógo ń jí kò sí tí ó ṣe mí. kí la fẹ́ ṣe báyìí sìn tẹ́ ẹ bá ní seventy five thousand naira. kọ́ńtà kó jàre ó bẹ̀rẹ̀ yẹn èwo ni seventy five thousand ọmọ ọ̀tá ọmọ ọ̀tá ọmọ ọ̀tá four twenty thousand four twenty thousand àbá wa àwọn mẹ́rin wọn ti tó. àwọn oní seventy five wọ́n máa kàn lápá máa fọ́ lójú àwọn oní twenty thousand wọ́n máa gbà lẹ́nu wọ́n máa kìlọ̀ fún èwo ló pè yín. wọ́n ti jìn ọ̀kan lápá aṣẹ̀bẹ̀rẹ̀ ni. kọ́ gba lẹ́nu kọ́ kìlọ̀ fún. kọ́ gba lẹ́nu kọ́ lù bíi kó kú bíi kó yè. Ah, ó dà mo ti gbọ́ ọmọ kan lápá. kò sí wàhálà ẹ kó jẹ́ bíi twenty two thousand torí tí n bá two thousand yẹn ni màá fi róúnjẹ fún wọn wọn á máa jẹun lọ́wọ́ tí màá fi kó ọ̀rọ̀ yẹn sí wọn lórí. gbogbo ti owó owó owó owó owó ni ah, twenty two. bẹ́ẹ̀ni sà twenty two. bẹ́ẹ̀ni sà. wọ́n á lù bíi kó kú. wọ́n á gbà lẹ́nu. wọ́n á lù bíi kó má yè. ẹ kò sí wàhálà iṣẹ́ ọ̀fẹ́ ọ̀yà mo ń bọ̀ á ah! mo ah! mi yóò wọ́ mi ò ní gbà rárá. wọ́n gbọ́dọ̀ rírú yín fín wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ rírú yín fín ọlọ́run má rí bí. <laughs> àfa fẹ́ fún mi lówó kí n lọ kọ́mọ ta pé kí wọ́n nà pásítọ̀ ayé yìí ń dálùbọ̀. Sàámú kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah! wo mi ò fẹ́ wà mí ìfẹ́ràn wà la o sọ nǹkan tó bá fẹ́ sọ mo ní kí n rest díẹ̀ kí n tó tún padà lọ sí program ni program ah o wa very important wa very important. ẹ ní tójú òrùn dojú kó o ẹ ní tójú òrùn dojú kó o torí mi ò rò pé ká sáàmù pé kẹ ẹ má tójú òrùn dojú kó nígbà tẹ fẹ́ sùn wọ́n fi kú wa yín ni o. jésù mi ò ní jẹ́. <laughs> kó bá lọ jẹ́ bí ojú oorun tẹ́ wà ni ọlọ́run ò ní jẹ́ kí nǹkan mi kò ṣẹlẹ̀ sí yín. jésù mi ò ní jẹ́. àfa ńlá olóhùn wa yín hmm? mo gbọ́ tí wọ́n sọ ni àwọn bọ́ìsì wọ́n ti wọ́n ti kó àwọn bọ́ìsì jọ wọ́n dẹ̀ kó àwọn bọ́ìsì jọ báyìí wọ́n ní káwọn bọ́ìsì máa wá yín káàkiri kán nà yín wọ́n ní kán yọ yín lẹ́yìn wọ́n ní kán yọ yín lahàn wọ́n ní kán gbà yín mọ́lẹ̀. irọ́ jésù mi ò ní jẹ́. àfáà ní háìtì yín bí òun nípa ẹ̀ ti ga jù ó ní pásítọ̀ ṣékélé tán pè yín ó lóun fẹ́ kán change ẹ̀ sí pásítọ̀ rándú. jésù mi ò ní gbà fún. ohun tó sọ nìyẹn. jésù ah ohun tó sọ nìyẹn o. ohun tí màá ṣe ni pé mo láti lọ sí police station kí n lọ kí n lọ report kó àwọn ọlọ́pàá arrest ẹ. bíbélì lẹ mọ̀ eh, bíbélì lẹ mọ̀ eh. ẹ mẹto ẹ ní ṣe bẹ́ẹ̀. kí wá ṣe. igi ló fi ń wo igi irin ló fi ń wo orin irin ló ń gbé dání yẹn jẹ́ káwa náà gbérin lọ bá a àwọn bóyá ẹ bá lọ lu àwọn ọlọ́pàá wọn á kàn sẹ́tù ẹ̀rẹ̀ jẹ́rẹ́jẹ́ á dẹ̀ tún máa plan nǹkan mi eh. ẹ mọ tá a máa ṣe ẹ mọ tá a máa ṣe ẹ wo bí àwọn bọ́ìsì làwa náà máa lọ wá tó bá káwọn bọ́ìsì wá àwa náà káwọn bọ́ìsì pàdé ẹ̀ ó tán. Sàámú tó a jẹ́ pé kí kírísítẹ́nì lè gba gbogbo community tó jẹun tí mò ń fẹ́ nìyẹn mo fa gbẹ̀lẹ̀ lọ́wọ́. ẹ fẹ́ mùsùlùmí rárá ẹ fẹ́ rí wọn rárá mm. bẹ́ẹ̀ ni ẹ fẹ́ kí gbogbo ẹ̀ kúrò ńlẹ̀. kò jẹ́ kìrìsìtẹ́nì nìkan. jésù lẹ́dẹ̀ ń jà fún ọmọ ọlọ́run ni. ó ti tán kí la máa wá ṣe àwọn boys la máa lọ wá o àwọn boys la máa lọ wá o. ta ni mo ti fa gbogbo ẹ̀ lé ẹ lọ́wọ́. òṣùwàlẹ̀ ah. jẹ́ ká wá àwọn boys ẹ̀ dẹ̀ máa fún wọn ní seventy thousand seventy k làwọn boys máa gbà. Sàámú Sàámú tẹ̀sán pọ̀. bí báwo. àwọn ah, pọ̀ ó pọ̀ eh, wo kí gbogbo ẹlẹ́yìn ọdún pátá fún ọ ní forty five. forty five ẹ̀ eh, a máa wá wò ní forty five. irọ́ Sàámú àwọn ní seventy ló máa wá wà wá fi forty five bẹ̀ wọ́n ah, Sàámú àṣìbí christian ni wọ́n náà bẹ́ẹ̀ ni ah, àṣìbí christian ni wọ́n náà. jésù lọ́dẹ̀ ń jà fún un ó dẹ̀ yẹ kó yé mi bẹ́ẹ̀ ni máa fi forty five bẹ̀ wọ́n kò sí wàhálà báwo la ṣe fẹ́ rí owó báyìí ṣé ẹ máa fún ẹ máa fún sarah ẹ máa fún ní atm card yín kó lọ gbowó èmi ò ń lo èmi ò ń o. ẹ ó wà lórí owó wà lórí mm, ẹ pẹ̀lẹ́ mo ti àwọn owó ọ̀rẹ́ owó ọdà mẹ́wàá ìwọ ló mọ ìwọ ló mọ ìwọ ló mọ ńlá èso oníjọ̀kọ̀ ẹ bá fi wọ̀n sí lọ mi mi ò ní. ó dá ẹ wò ẹ wò àfa ńlá èso oníjọ̀kọ̀. àfa ńlá ẹ jọ tó lọ́kọ̀ ní bàjẹ́ fún yín ẹ jọ èmi ò fẹ́ jáde nínú community èmi ò fẹ́ jáde nínú community ni. ẹ ẹ ẹ Sàámú mo fi àlùkùrá ń bẹ̀ má dà sọ́rọ̀ tó wà lẹ́yìn ẹrù tí òun ṣe tiẹ̀ wọn nídìí rẹ lórí mo fẹ́ kí wọ́n dá sẹ̀ríà fún pásítọ̀ yìí ó ah. mọ̀ pé mi àfa ńlá mi ò ń ṣe oníjọ̀gbọ̀n ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fìwọ̀ sí lómi mi ò ní gbà pásítọ̀. àdàná mú dání yìí o. pásítọ̀ kí ló ló jẹ́. èrè wo ló ń pariwo. bàbá ẹ̀ wèrè. Sàámú ava ah! ayé ti bàjẹ́ wèrè ló kọ́kọ́ jáde lẹ́nu ẹni àmì òróró pásítọ̀. Hmm, ẹni àmì epo ìwé ògbóhùn àbọ̀gbọ́n tó sọ. ẹni tàmú má dà sí ẹni èṣù ni màá wá jẹ́ kó lù wọ́n á dẹ́sẹ̀ rí àfún ẹ wọ́n á nù ẹ̀ bíi kó o kú wọ́n á nù ẹ̀ bíi kó o má yè wàá mọ̀ pé mi àfa àlámọ̀ jù bẹ́ẹ̀ lọ. máa discipline rẹ. máa jọ lójú community ìtaniwẹ́ ibi gbàgbọ́ náà ti ń ṣe ìwọ bá wo ìwọ bá wo wo bí ní community máa fìyà jẹ máa ní kó kó community yìí. ìbá yẹ. àkókò yẹn ní pọ́kí pọ́kí. balẹ̀ ìwà bàjẹ́ ẹ burúkú ni. ẹ jẹ́ wá pariwo ọdún jáde ṣé kí ni bá dà kó máa ṣiṣẹ́ ẹ ah! ṣáàbẹ̀ ẹ̀ríjà ẹ̀yà bàbá ẹ̀yà mad ẹ̀ ah, ah, wà ń pariwo bí pásítọ̀ gan màá sáré fún orí yín náà. kí ló wá lè ṣẹlẹ̀ bàbá dà ìránṣẹ́ ọlọ́run dà tí ó yẹ kẹ́ ẹ máa bẹ̀rù pẹ̀lú bíbélì pásítọ̀. ẹ sàrú. mo ti rí yín. sàrú bí ni mo wà bí ni mo wà. kí ló ṣe yín kí ló tẹ̀ sá. sàrú wọ́n sọ fún mi ni pé irin ló máa kó wa irin ló máa kó wa. irin náà fi wo irin eh. náà fi wo rí eh. ṣé bí tí mo bá yín sọ nìyẹn eh. kí wàá nìbọn. Sàámú ayọ̀ nìbọn. Sàámú kì í ṣe ordinary ayọ̀ hàn kì í ṣe ordinary ayọ̀ nù ah. ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́wọ́ Jésù tẹ̀ gbà fún ṣebí jésù lẹ sọ pé ń jà fún yín eh, ẹ jẹ ti wá rí báyìí àfa àti jápa fún yín anyhow anyhow ẹ rí pa àfa àjápa eh, ǹjẹ́ ló yẹ kí inú yín máa dùn sí i ǹjẹ́ ló yẹ kọ́kàn yín balẹ̀ pé ẹ ti borí ẹ kẹ́ ti borí àfa ẹ rí pé ìbọn ló jẹ́ kẹ́ ẹ borí àfa eh? ìbọn ìbọn ni jésù fi borí lọ́dọ̀ yín o. anyhow kí jésù já ti borí ìbámọ̀ nìyẹn. tó bá wù kí jésù fi borí lọ́dọ̀ yín jésù já ti borí hmm. pásítọ̀ ṣékélé jésù bá fi bọ́n borí lọ́dọ̀ tí yín òun ló fi borí kò sí wàhálà àwa ní jẹ́ káwọn bọ́ìsì yẹn àní jẹ́ kó kó sàkání yín orí àmọ́ tó lè ṣẹlẹ̀ ìpadàbọ̀ ẹkùn lè lọ wà ah. tí ìpadàbọ̀ ẹkùn bá wà ẹ̀mọ̀ kò máa le àwọn bọ́ìsì yẹn máa wà ní sọ̀ràǹdìsì yín ṣé ẹ fẹ́ bọ́n mọ́ mi ò fẹ́ ẹ̀yin ò fẹ́ bọ̀ àmọ́ anything náà lè fi retaliate. Mm, bẹ́ẹ̀ ni mi fẹ́ bọ̀ mi fẹ́ mm-hmm. bọ̀. kò sí wàhálà. Sàámú ṣé àwọn ọmọ yẹn ṣé wọ́n ti lọ. ẹ ó yẹ kí wọ́n ti lọ irú yẹ kó lọ kó sàmú yẹ kó àwọn ti gbọ́dọ̀ lọ ní sàmú wa. farabalẹ̀ báyìí ah, ti báyìí farabalẹ̀ pàṣẹjẹ lọ. ibi tó kó dá ìbọn yóò dá. ìbọn yẹn aa ah, ah! ìbọn kékeré náà mú wa yẹn pẹ́sù eh! lásán nìyẹn tó bá eh! jẹ pọ́ǹpù aṣọ. pàpẹ́pẹ́pẹ́. Eh! pàti wọlé pàti wọlé pàti wọlé pàti wọlé. ẹ má wọrí ẹsẹ ẹ má bọ ẹ má bọ jàre ẹ má bọ ẹ má tún kọ wọn. ẹ má kúkú oró wọn ti lọ wọn ti kúkú oró ebi bíbélì wà lọ́wọ́ yẹn ẹ̀rọ tí sáàmù mọ́ ni. mi ò gbé dání. ẹ má bọ jọ. mi ò gbé dání sórí gbogbo <laughs> ẹ̀ tí mo ti mọ̀ ọpọlọ ló wà awusubila ah! ah! èmi àfáàlà èmi àfáàlà awusubila ni ó di pé wọ́n fi ìbọn lé asamu ah! wọ́n lé ẹ̀rọ̀kù rẹ̀ nìgbẹ́ kan mi pásítọ̀ fi ìbọn lé mi já ó fi ìbọn lé mi sá lọ. ẹ jápa gangan. Sàámú wàá mọ orí èèyàn tí mo jẹ máa kọ̀wọ̀ sí máa kọ̀wọ̀ sí máa rí i pé ní gbogbo community wa ibi mẹ́wàá kò sí tó jẹ́ kiri yóò kan ṣọmọ bẹ́ẹ̀. èmi gbọ́dọ̀ support yín. máa paná kiri yóò ní community bíi mẹ́wàá mùsùlùmí nìkan ṣo ló máa kún bẹ́ẹ̀. máa support. wàláhì mo fọlọ́n ọba búra mo fàlùkùrọ̀ àǹtẹ̀ni. ó tán ah! Ah, ìtorí ẹ̀ gangan lèmi gangan fún ara mi ni mo ṣe wá o. àwọn tó dùn mí dùn tẹ́ ẹ ṣe ṣé mo dùn mí ló ṣe àti káwọn bọ́ ìṣèjẹ́ ẹ mọ̀ kébì fẹ́ pretend kó má dàbẹ́ ni wípé èmi ni mo máa wà bí intermediary lẹ́yìn méjèèjì mi ò wà fẹ́ kí pásítọ̀ fúra ṣé mo dùn mí ló ṣe àwọn tó dùn mí jù ni pé ẹ jápa. Ah! àwọn bọ́ìsì ẹ̀ débà ń bá wò pakọ́ yín lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́bùlẹ́ à èyí lẹ̀ ń yá lọ yìí. sàmù sàmù ṣe sọ̀rọ̀ bí ọmọdé báyìí. àpá màjà màjà màsá la fi mú akẹ́kọ̀ọ́jú lójú ogun hmm. ọ̀rọ̀ ọbọ̀ la ń sọ yìí. tàbátí àwọn ọmọ pakọ́ yín lọ àwọn bọ́ìsì wọ́n tún nà písù ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún nà sí pakọ́ yín. Ah. ìtọ́ nà sí pakọ́ mi torí yẹn ọkọ lọ pẹ́ kúrò àwòsùn méjèèjì yé òun ni ò jẹ́ kó dún àbọ̀ òun ni ò jẹ́ kó yìn. òun ni ò jẹ́ kó lè yín lọ́wọ́ wọn fi ń pọ̀n báyìí. nígbà ah! oṣù méjèèjì ni. Sàámú mo fẹ́ gbẹ̀san mo rí mi ò fẹ́ kí pásítọ̀ lọ bẹ́ẹ̀ kẹwàá mọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú bí mo ṣe ń wò yẹn mo rí i pé inú àti máa dùn lọ́hùn ipe òun pásítọ̀ òun lé àfa ìjàpá àfa ńlá ó lé já mo já mo já mo já ìgbà tí mo á wò ṣé mo kébé dàbí intermediary ni gbogbo tó ṣẹlẹ̀ ni mò ń rí mo wá rí pásítọ̀ mo wá rí àwọn bọ́ìsì tí wọ́n kó wá yẹn ìkọ́nù wọn mo mọ̀ rí. àwọn tó kó bẹ dání. mo mọ̀ rí alhamdulilayi. ìkan nínú wọn yẹn ni màá lọ bá sọ̀rọ̀ màá wá pe àwọn méjèèjì báwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n máa wá wà ní ẹ̀yìn yín. ah bẹ́ẹ̀ nítorí wípé nítorí wípé pásítọ̀ gbọ́dọ̀ jẹ́ lọ́bẹ̀ o. Sàámú kò gbọ́dọ̀ jẹ́ lọ́bẹ̀ o. Sàámú ah. iná àtẹnu òníjó bàjẹ́ fún ẹ̀rẹ́ lọ. àmín iná àtẹnu òníjó bàjẹ́ fún ẹ̀rẹ́ lọ. tàbá tí àdá bá gbogbo tàwọn ọ̀tẹ́ ẹ̀jẹ̀ yẹn. ẹ wò ẹ tẹ̀ já fìyẹn lẹ̀ kẹ́ ẹ fìyẹn papọ̀ nígbà tá a bá fẹ́ lọ jà ẹ wò bí ṣé ẹ ráwọn bọ́ìsì yẹn máa lọ pè wọ́n wá àmọ́ àwọn bọ́ìsì owó wọ́n wọ́n owó wọ́n wọ́n. Sàámú mo ṣe tán àti fún fifty thousand. tá a bá fẹ́ gbogbo ẹ̀jẹ̀ ẹ fún ọ ní seventy five seventy five thousand ní kẹ́ ẹ fún ọ. Sàámú. wọ́n á kọ́ lápá kọ́ lẹ́sẹ̀. Sàámú mo fún ọ seventy five. ooo mo fún ọ seventy five. bẹ́ẹ̀ ṣe fẹ́ fún ọ ní seventy five yẹn tá a bá wá fẹ́ yín ojú ẹ̀ ráúráúráúráúrá tẹ́ ẹ fẹ́ kí pásítọ̀ tẹ́ ẹ fẹ́ kó fọhùn mọ̀ tẹ́ ẹ fẹ́ kó dì máàmù tẹ́ ẹ bá fẹ́ kí pásítọ̀ kó dì máàmù ìpè kókó kọ́ bẹ́ẹ̀ láti bí ìkírun ẹja fún ọ lọ́ndrẹ̀d wọ́n máa compostry ẹ̀ ni pé máa wá seventy five yẹn tó ná jẹ́ ká seventy five yẹn náà kíákíá. kàkà kàkà kàkà bá gbé lọ hundred. jẹ́ ká fún seventy five. Ah! màá bá débi pé owó máa ba pásítọ̀. Ah! sàmúlò mi mi báyìí pásítọ̀ wà lọ mú àwọn kan wá hmm, hmm. ah! àfa wá yá àfa wá sáré eh, eh, burúkú. ìsàmú eh, bó o ṣe ń sọ nínú ó ń dùn mí ó ń dùn mí ó ń dùn mí. àmọ̀ bóyá òyìnbó ti rìkọ́dù báyìí hmm. tó ti rà àfa gbà tó. ìwà wọn lè ríwájú ni n ò ṣe já yẹn mo kẹyìn ni. ẹ mọ̀kàn má ti máa rìkọ́dù ẹ̀ láti pàtẹ́ ti dúró ìyẹn la ti gbọ́dọ̀ ṣe. wo kó o lè mọ̀ kó mú mi lára owó wà ní máa fún ẹ lówó ní ìsìn afa owó wà lóde yìí. wọlé àlùkùrẹ́ yẹn. cashless policy ò tún rán ẹyin ẹ tún kówó sí. wọlé àlùkùrẹ́ yẹn. tani ó oh! ká famọ̀lẹ́. ẹ ní sori burúkú. màá fún ẹ lówó ká. ẹ wo ẹyin nìkan ni àfà dáadáa làfà wá o àfà dáadáa làfà wá tó ń wọ́ mọ̀ takólé pásítọ̀ tó ń wọ́ mọ̀ takówáyìn mọ́ o àfà dáadáa làfà wá. wàláì nígbà alukuran pásítọ̀ àbí kí ló lóun pé rẹ <laughs> wo ìpadàbọ̀ mi ò ní dáa kò ní sùn. èmi wọn àbí bá làwọn bá ẹ dáa ọ̀dà tó bá tún bí ẹrẹ tún padà wá. ayayayayaya o tí o bá ń ṣe ọpẹ́lọpẹ́ kùrìsí méjèèjì àwọn ọmọ Yorùbá máa yìnbọn ẹ máa dúnú ẹ já ìwọ báwo wobi wobi tó bá tún yá máa gbé ti kírísítẹ́nì kó máa tún wá sí ìṣe gangan ah, wo kí ó tó pẹ́ kílẹ̀ tó ṣú kí n gbọ́ pé o ti fi gbogbo community rẹ̀ fún mi. èmi èmi ó dáa mo gbogbo ohun tó o bá ní ìwọ̀sà wà bá jésù mbẹ̀ jésù ni mò ń jà fún jésù tí mo dẹ̀ ń jà fún dẹ́mọ̀ pé mò ń jà fún un máa lé gbogbo yín dànù. lọ́hàkọ́ lọ́hìlọ́hìlọ́ sayyidina muhammadu rasulullah sallallahu alayhi wa sallam tí n bá padà dé tí n bá padà dé wàá mọ̀ pé mo dé tán wàá mọ̀ pé mo dé tán wàláì ìwọ tún máa bọ̀ lémi ẹ̀ẹ́ ó dà mò ń dóde ẹ̀ wọ́n bí ẹ̀rẹ́ wàláì wàláì tí mi gbé dé èyí tí mo gbé dání ló ń jẹ mi láyà ní kọ̀pìlìtì má lé dànù ó mọ tó ń ṣe ẹ̀rọ gbẹ́ni gbẹ́ni gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ọlọ́jọ́rẹ́ àfi kí n tó wá pè Sàámú báyìí o àfi kí n pè Sàámú báyìí àfi kí n pè Sàámú báyìí o ẹ àdèmọ́bi tó wà o Sàámú Sàámú. àyàn. ẹni bá yọjú ẹni pa ẹni bá sọ̀rọ̀ ẹ mú o. wọ́n bí a sè. ọmọ ajá kọ́ mọ̀. o sì sè. ẹgbẹ́ ẹni bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lọ yọ lọ lọ. wọ́n èní ló ní jẹ́ eh, eh. pásítọ̀ èní ló ní jẹ́. kí ni kí ló ṣe. báwo ló. ẹ wo àwọn olè fọ́ o forty eh, four minus four mo fọ́ ti. o ní àlè fọ́ fún yàrá. ẹ̀yẹ́ mọ̀ ìmọ̀ bá dùn yìí. ayé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n yẹ ta ló fún ìyá yín lọ́hùn tí gbogbo yín kàn lọ́ pọ́ òun sọ. ẹ pa yín ni kí ni jọjọ ìwọ ọmọdé ìkọ́ nìyí ìwọ ọmọ ìkọ́ nìyí kí ló ṣe ń bí. ó ga ọlọ́dún ẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ń bẹ̀ ibi kọ́ lè gara sísìn ni mo ti tẹ́ pàtó níbi ìgbà pẹ́. ó ń fọ́. ṣé báwọn eléyìí náà jẹ lára mi kọ́ tó dọ́dọ̀ ẹ̀. èmi ò fẹ́ wàhálà mi ò ní ẹtí ìpa ó lálàyé ìmú tó bá ti gbá láyè kò ní ìdí pípa ṣùgbọ́n tí o bá ti gbá láyè bẹ́ẹ̀ bá máa fọ ẹsẹ̀ ẹ̀ fọ. àfàlà àfàlà àfẹlẹ ẹkẹ fẹ jọ ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má yìnbọn ẹ jọ. pásítọ̀ pásítọ̀ hmm? solution rẹ̀ hmm. wọnúlé hmm. kó gbogbo ẹrù ẹ jáde kó kó nǹkan mi ní tí ì mi. bàbá pàṣẹ ìpínlẹ̀ máa fi ká bá a jẹ. oníyẹyẹ oníyẹyẹ ẹwọ ẹwọ ẹjọ tó Ọlọ́run. sàmúkìlọ fẹ. èmi nìkan sọ ni mò ń dáṣọ ọ̀rọ̀ yìí ẹ lè bá ah. community jẹ ẹ lè bá community jẹ ẹ wo nǹkan tí mo fẹ́ lélẹ̀ ẹ kó ìbọn àti àdá sílẹ̀ ẹ má lò bọ́n àtàdá ohun tí mo fẹ́ kẹ́ lò ní ìdájọ́ ọwọ́ ìdájọ́ ọwọ́ ni kẹ́ lò tẹ́ bá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹ kátó lọ́kùnrin ẹ̀yin méjèèjì ìtọ́ bá nínú gúrùpù méjèèjì àti gúrùpù pásítọ̀ àti gúrùpù àfà mo nídìí èèyàn kọ̀ọ̀kan nínú gúrùpù kọ̀ọ̀kan tó bá jẹ́ pé gúrùpù pásítọ̀ òun ló gbé ìkan nínú àwọn ọmọ àfà tó gbé sókè tó dẹ̀ là mọ́lẹ̀ tó dẹ̀ wún ni ẹ̀ síbẹ̀ èmi ni màá announce ẹ̀ káàkiri pé pásítọ̀ nìkan ló gbọ́n jù wípé ẹ̀sìn jésù nìkan la fẹ́ ní community àfẹ́ mùsùlùmí mọ́ bàjẹ́ rubbish wọn that means pé ẹ ti win nìyẹn tó bá jẹ́ pé ọmọ àfà òun ló gbé ìkan nínú àwọn ọmọ pásítọ̀ yìí ló gbé sókè tó dẹ̀ là mọ́lẹ̀ tí ó gbèrí mọ́ a mm. jẹ́ wípé àfà ló win nìyẹn mùsùlùmí nìkan la fẹ́ máa gbọ́ nìyẹn ó nìyẹn kọ́lẹ̀ gbà ẹ̀kú wọ́kọ́ kọjá ní wọ́n kọ́ mọ́dání wọ́n kọ́ mọ́dání. wọ́n dání. wọ́n dá wọ́n dá ìwé ṣẹlẹ̀ láàbù. ẹ kó bàtà pò kó bàtà pò. yọlọ yọ ẹ ọlẹ alukuran ẹ tó bẹ. kí ló ṣẹlẹ̀ ayé má lọ máa pretend. ọ̀gá dìde jọ ṣe. ṣagiru ó ti bá ó ti bá ẹ ẹ if you move. you know never make any funny movement in the mouth people for read and so people dey wan dey go see nuisance. every one of you is under arrest. Oh, now move move go máa fọ. mo ah, dáná ẹ fa kùn sí o. Ah, agbára kò sí sí ọ̀ká mọ́. ẹ tí a yẹ wò. agbára ọ̀ká mọ́ o. sẹ́rí mo máa tọ̀ lè mi ẹ ṣe mi jẹjẹ. come on move. everybody move. ẹ move. how do you go find everybody. ẹjọ lè ja community lamb. come on move. mo fẹ́ lọ tó. ayi ayi come on move. ẹ ẹ jọ ẹ jọ ta ló bẹ jẹ. mo dùn sí fún mi. mo jẹ mo lé o. ẹ ṣe jàre ọ̀gá ọlọ́pàá ah, ṣẹ́ẹ̀fù wà ń bẹ ni mo ní jẹ́ṣẹ́. ẹ wo mr wan ẹ tètè sọ nǹkan tó bá sọ pàápàá five minutes ni mo fún yín. ok five minutes. mi lè lo half minute nbí ó wàá pọ̀ ju àríwó ẹ̀rí one minute ni màá lò lọ́dọ̀ wọn kí ló fẹ́ kó wà ṣe ń bí. all right. five minutes tọ̀ntọ̀n mi lè lo one n ò fẹ́ máa ṣe ń bí. mr samu hmm? mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ ẹ́ kí ni tó ń ṣẹlẹ̀ kankan báyìí. tó ń ṣẹlẹ̀ báyìí lórí ọ̀rọ̀ yín àbí láyé yìí ò sì ní life mọ̀ tó ṣẹlẹ̀ ń ta. bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀. lórí ọ̀rọ̀ yín ní tó ṣẹlẹ̀ báyìí ẹ ní pẹ́ lu ẹ̀wọ̀n ni. àwọn ṣùbìlà torí èso ni jẹ. mo ṣeré ẹ̀ ń lọ sẹ́wọ̀n ọmọ ò lajú kó mà lọ́mọ wà. jésù mi ò ní jókòó. ẹ má má pe jésù yín o ẹ pásọ ṣékélé ẹ má pe jésù yín jésù yín tẹ̀ ń pè pẹ̀lú kí pẹ̀lú ọmọ ọ̀tá àti bọ́n jésù yín tí ò lè hàǹgẹ̀ ọmọ sókè tó jẹ́ kọ́mọ balẹ̀ ìgbà téyín ẹ̀ fi wà lù tó fi dọ́s pítù lẹ́wọ̀n ń sọ̀rọ̀ ilé ìtẹ́ ìsọ yìí. Mr. Sam gbogbo tẹ́ ń sọ yìí ah, kò yẹ kẹ́ máa sọ bẹ́ẹ̀ bí Christian ni kò yẹ kẹ́ máa sọ bẹ́ẹ̀ ẹ ẹ ẹ but ẹ̀yin lẹ́nu gbà wọ́n bọ́ìsì yìí. ṣé ẹnìkan máa sọ èmi ni mo ní bọ́ìsì ṣé ẹnìkan máa fa àbí ah, má wọ̀rí. èèyàn Ọlọ́run ọ̀rẹ́ mi àfọ. Hmm? sam ẹ dákun ẹ dákun gbogbo ọ̀nà tá a fi gbà yọ tọmọ òfin ní kú inṣàlá bí kúdírà ti láì. ẹ̀mọ́ mi rú ẹ̀mọ́ mi rú mi mú kọ́ ti bọ́ọ̀dù dání ni o kí lè fi kó etí mi ẹjọ́ kí ni mo gbọ́ sí. ẹ ẹ lóòótọ́ so òdìdí èèyàn lọ́hùn <laughs> àbá náà ti dọ̀rẹ̀ ẹ ti jọ ẹ ti mọ́ra rí. <laughs> police station ní bẹ̀rẹ̀ ọgbọ́n tọ́lọ́pàá bá yá ju èèyàn orí ẹ̀ máa reset wà ní àfà ẹ̀yìn sọ pé èèyàn lọ́ọ̀ ní pásítọ̀ pásítọ̀ kí lẹ́yìn náà kó àfà sí. ọ̀rẹ́ mi ni. ó ti dọ̀rẹ́. wàláì olóńkan náà là ń sìn. ẹ má mi rẹ ẹyọ ẹyọ ẹ má mi rẹ ẹjọ ẹ mọ kò ẹ mọ kò fẹlẹ fẹlẹ mi jẹ lè yìí. ọ̀rẹ́ mi ọlọ́run. ẹ̀yin ọlọ́run ẹ wọ́n kùn wọ́n fi bèbè wọ́n fi ń lu medium ikú àfá ewé rí bèbè ikú pásítọ̀ medium pásítọ̀ ṣékélé ẹ ti wá ń jẹ́ tù ẹ wo ìtọ́pí ẹ̀yin méjèèjì ó ní kẹ́ ẹ má gbàdúrà kẹ́ ẹ kúrò bí wípé kí ọmọ tó wà ní kọ́mà tó lọ́jú sókè wípé kó làjú àìlájú ẹ̀ àìlájú ẹ̀ ẹ̀wọ̀n báyìí báyìí gbérin ó ti ẹ̀wù mí kẹ́ ẹ̀ lọ kọ́ọ̀tù ẹ̀yin méjèèjì ah, ah, ah, àbọ̀kò lajú o ẹ̀yin méjèèjì ti dọ̀rẹ́ ẹ ó gara yín ló jẹ́ wẹ̀ ẹ ó gara. ọlọ́run yé ọlọ́run yé ọlọ́pàá mo ní jẹ́ tẹ́lẹ̀ mi sọ fún yín ní ìlèlè one minute. ní orúkọ Jésù lọ́wọ́ lẹ́lẹ̀ ìlàwọ̀ ẹ̀rù kọ́ yóò mú ẹ̀ ni pé nígbà tí ogun dé tí wàhálà báyìí tó dé báyìí lọ́bí mọ́mọ́ sallallahu alaihi wasallam ayà tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún tó kàrẹ́ tó sì fi ṣẹ́gun ogun náà. èyí tó bá wa náà jà yìí á borí rẹ̀ inshallah. ẹ̀sìnkọ́ náà làásì. ẹ̀sìnkọ́ náà ni. ẹ̀kọ́ náà ni ẹ rí nígbà tí àwọn ọ̀tá dáhẹ́lì tí wọ́n sọ́ sínú wo kìnìún sì pa àwọn kìnìún lẹ́nu mọ́ wọn sì dáná fi gbèsè kankan ṣọlọ Ọlọ́run tó para àwọn kìnìún lẹ́nu mọ́ fún Daniel. ṣẹ́gun fáwọn ọmọ yóò ní kúrẹ́ kí ṣàlá ọmọ yóò ní àwọn sùlẹ̀ mi ọmọ dáná ti kú lórí ẹ̀rọ ọmọ yóò ní ọ̀dáhùn láàdínlá nílá wọ̀ àwọn kàlùmù lẹ́tà ṣùgbọ́n yé ẹ̀yin àgbàlagbà méjì ṣé ọwọ́ yín ló yẹ ká ti máa bá ìwà pálapàla yìí ṣé ọwọ́ yín ló yẹ ká ti máa bá àwọn ọ̀wà tí ò dá yìí ẹ̀yin ẹ sọ pé ẹ̀ láìkí wọn ṣé ẹ mọ̀ pé ẹ mọ̀ olórí ni nínú ẹ̀sìn ni ẹ̀yin tẹ jẹ́ àfà tẹ láwọn ọmọ lẹ́yìn ẹ̀yin jẹ́ pásítọ̀ ẹ láwọn ọmọ lẹ́yìn ẹ̀yin lẹ́yìn ò láìkí wọn ẹ láìkẹ̀ sí wọn àwọn náà láwọn ò láìkí wọn láìkẹ̀ sí ẹ jọ tó yọ lọ́hùn ẹ bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o láti community kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ adipo di state àwọn èèyàn máa jà torí ẹ̀sìn kò ní sí fọkànbalẹ̀ àwa sọ pé kò sí àlàáfíà lágbàáyé ibi tó ti bẹ̀rẹ̀ náà. didn't I say that? ibi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wáyé nẹ̀sẹ̀ ṣé ẹ mọ̀ pé láwọn tó ń tẹ̀lé àwọn followers yẹn. Ah! àwọn tí ẹ start báyìí wáyé pásítọ̀ ṣẹ́kẹ́lẹ́ ló ń pè wọ́n wọ́n ní followers bí wèrè. ẹ láwọn lẹ́yìn àwọn tó jẹ́ wípé ojú yín ló ń wò kó tó ṣe anything ah, àfa àwọn tó tiẹ̀ máa fi nǹkan lọ yín. ṣé yín náà bẹ́ẹ̀ ṣe wáyé ẹ láwọn tó ń wá sí church gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí mentality tẹ̀ ń pass across to them yìí kò dáa nígbà tẹ́ bá ń sọ pé òkè ẹ̀yin ò nífẹ̀ẹ́ lẹ́sìn kejì gbogbo bí kíbi táwọn náà bá dé ìwà iná làwọn náà máa wú àwa di wípé tó bá rí ẹlẹ́sìn kejì sójú báyìí bí ìjà bí ìjà ló máa ṣe wọ́n. bí ìjà ṣe bí tọ́lọ́wọ́ bá sọ fáwọn ẹ̀yìn ló máa ṣe. ṣé mo pẹ́ sí kan náà là ń sìn ni ṣé mo pẹ́ sí kan náà là ń sìn ni ẹ bí mo ṣe wà yìí I am a Christian àmọ́ ìyàwó tí mo fẹ́ muslim ni have been married for four good years èmi àti òde ní wà lẹ́sìn yes. ẹ fọ́. Ah, èmi mọ bí tẹ ti rí gbogbo nǹkan tẹ ṣe i don't know. mo fowó àtọmọdé yìí lẹ́nu jàre kó lè bàjẹ́ fún yín mr dapò. àmì àtẹ̀yìn náà. èmi àti ìyá ẹ̀ àjọ ń lọ ṣọ́ọ̀ṣì kan náà nígbà yẹn tó bá wá kí yẹn lágbò tó bá wá sí ṣọ́ọ̀ṣì sáńbà ló máa ń lò nínú ṣọ́ọ̀ṣì. ìdílóló sọ̀rọ̀ tó bá fẹ́ sọ kíákíá. èmi ni samba ìdílóló. ẹ Mr. Sam hmm? ẹ sáré sọ nǹkan tẹ fẹ́ sọ. ṣe bẹ́ẹ̀ tẹ mọ tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ mi mọ tó ṣe yín tẹ́yìn méjèèjì tẹ́ ń bára yín jà olórí ẹ̀sìn àkọ́kọ́ olórí ẹ̀sìn kejì why are you fighting what is the problem ṣé ẹ fẹ́ dá wàhálà lẹ́sìn community ẹ fẹ́ dá wàhálà lẹ́sìn gbogbo ayé gẹ́gẹ́ báwọn náà ṣe sọ ni ẹ jẹ́ bára yín jà ẹ̀yin ò nífẹ̀ẹ́ wọn ẹ fẹ́ rí wọn tẹ́ ẹ bá dàgbàdàgbà àfà bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá rí ilé ògbó ẹ tí ì mọ̀ bóyá ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé yín tọ́hún báyìí tí ì rà nígbà yẹn tẹ́ ẹ bá kú tọ́tẹ̀yàn kan bá rà ẹ tí ì mọ̀ bóyá àwọn ará chọ́ọ̀chì ló máa ra lẹ́yìn tọ́ máa dìde kọ́ chọ́ọ̀chì síbẹ̀ tọ́ máa máa ṣe ẹ̀sìn wọn níbẹ̀ ẹ jọ ṣé tẹ́ ẹ bá wà nínú kòtò òun lẹ́sẹ̀ máa wá gídìde lẹ́ máa ní pé kí wọ́n má ṣẹ̀sìn mọ́ lẹ́gbẹ̀ẹ́ ọmọ yín àbáwọn èèyàn yín tẹ́ ẹ̀fẹ́ kan súnmọ́ mùsùlùmí tó bá lọ jẹ́ pé lè mọ̀mú náà fẹ́ kọ́ àbí mùsùlùmí kan lọ́fẹ́ ẹ̀ní kan má ṣe wedding àbẹ́ má yọ látòjú òun ẹ̀ má yọ sún wọn gbọ́dọ̀ wedding àbẹ́ má wá síjọ́ wedding wọn tó bá rí yín jọ wedding wọ́n tẹ́ wọ́n nà òkú pa wọ́n nà yín fọ́ lójú àbẹ́ rí kan ẹ̀yin méjèèjì ẹ̀ ń jàjẹ́ sìn ẹ̀yin lẹ́ẹ̀ torí Jésù ṣé wọ́n lè jà torí Jésù ẹ̀yin jà torí jésù jésù tó ti wà látàyè iṣẹ́ five bd kó tó ní pọ́ bẹ́yìn fúnra rà yín ẹ̀yin lẹ́yìn jà torí ìmọ̀ọ́mọ̀ ẹ̀yin lẹ́yìn jà torí ìmọ̀ọ́mọ̀ ṣé wàá yín gan dà ṣé bí ẹ̀sìn tán náà ẹ̀sìn mùsùlùmí àbí ṣé bí ẹ̀sìn òtítọ́ ni ẹ̀sìn àlàáfíà ni wọ́n pè ẹ̀sìn mùsùlùmí kí ló lè tẹ̀yìn àlá òpè kí n lọ wá àwọn ọmọ kan kan wá lù pásítọ̀ pa ṣó wà nínú ẹ̀sìn òun jà tẹ́ ẹ bá dákẹ́ gbogbo irú àwọn nǹkan báyìí ẹ máa kàn báyé ìjẹ́ ni pẹ̀lú pẹ̀lú àwọn ìwánú yín. ẹ gbọ́ gbogbo bẹ́ẹ̀ rí mo plan ẹni. Ah! ẹ wò lákòókò ná first of all tó bá máa go down low o tí mo fẹ́ sọ yìí oníkẹ́ kọ́kọ́ gbọ́ tá a bá ti ṣe iṣẹ́ tá à ń ṣe ìtàn business tá à ń ṣe yìí ìbọn oníkẹ́ tá a lọ gbà lọ́wọ́ ìyá Basira a máa dá padà sí ṣọ́ọ̀bù ibi tó ti ń tà ẹ jọ ẹ má gbàgbé ẹ sọ́wọ́ o tẹ́ ẹ bá gbàgbé ẹ sọ́wọ́ èmi ni màá lọ kọ́lọ́pàá tó máa wá arrest yín that's number one number two ìjà tí mò ń jà ìjà peace ni mò ń jà ọlọ́run má jẹ́ kí mi rí bi ní community báwo la àfa àti pastor tó máa bára wọn jà débi wípé wọ́n ti sọ pé àwọn ò fẹ́ òun ò fẹ́ kí pastor rìn ẹ́ àfa náà lòun ò fẹ́ kóun náà rìn àáfà sọ pé òun ò fẹ́ kí pásítọ̀ rìn pásítọ̀ ló wọ́n fẹ́ káàfà rìn ìgbà wo ni ìjà òní dìjà community ìgbà wo ni òní dìjà lu ìgbà wo ni òní dìjà orílẹ̀-èdè ó ní mo ṣe wò pé peace ni mo wá peace tí mo dẹ̀ wá ọ̀nà tá a fi lè lu eléyìí rè é wò a máa wá ọgbọ́n tá a máa lò ní o ìwọ àti ìwọ ẹ máa padà lọ sí ẹ̀yìn àfà pẹ̀lú ìbọn oníke yẹn àti wọ́ àti wọ́ ẹ máa padà lọ sí ẹ̀yìn pásítọ̀ ẹ má wọ̀rí èmi ti dé gbogbo wọn pa mo ti dé iṣẹ́ yẹn pa ẹ má wọ̀rí bó ṣe máa jẹ́ àmọ́ nǹkan tí màá wá ṣe ni pé mi ní jẹ́ kẹ́ lu ìbọn àbádà ẹ ní bá débẹ̀ màá wá ní pé kọ́kọ́ méjèèjì lẹ̀ àti ìbọn ọwọ́ yín àtàdá ọwọ́ tẹ̀yìn àti igi ẹ máa kó gbogbo ẹ̀ lẹ̀ ẹ má wá ṣe kí ni màá sọ pé ìdájọ́ ọwọ́ a máa sọ di ìjà ẹlẹ́kẹ̀ a nílò ìbọn àtàdá mọ́ ìwọ ló máa wá gbé o máa gbé òun tó o bá ti gbé òun báyìí o máa yí sókè yí sókè yí sókè àfi pọ̀ wàá là mọ́lẹ̀. o máa ń wo fíìmù o tó bá ti là ẹ̀ mọ́lẹ̀ ikùn ló máa gbélé lẹ̀ o wà wá gbẹ́kùn lẹ̀ tó o bá ti gbẹ́kùn lẹ̀ o ò ní lè mí jáde torí tó bá jẹ́ pé ẹ̀yìn ló gbé sílẹ̀ wà á máa mí àwọn èèyàn á rí bọ́lọ́pàá ṣe máa wá débẹ̀ tó máa wá àárẹ̀ sí gbogbo wa màá rí ń jẹ ẹ má wọrí ẹ eh, eh, ò ní kúkú oró ikú plọ́tì ló fẹ́ kú tó ti yẹ ṣó fẹ́ kú gangan ni ò ní kú gangan kó tó kú gangan má tó one twenty òǹdúró ẹnu òǹdúró ẹnu pẹ̀lú bó ṣe ń lò rẹ̀. ó ní eh, yẹn sì ẹ wá dénú sẹ́ẹ̀lì tán ẹ wá ń dira yín mú ẹ wá dọ̀rẹ́. ẹni ọlọ́run téèyàn ọba. ọ̀rẹ́ mi ẹni ọlọ́run ọ̀rẹ́ mi nínú ọmọ kan kò kù alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin. ah jésù ṣé o jésù ṣé o ah you need to thank your stars ẹni láti dúpẹ́ gidi gan because káléèyàn kan kọ̀ lọ kú nẹ̀ nǹkan tá a sọ ìkọlà máa ma sọ ah. ọ̀gá ti ní ká fi yín lẹ̀kẹ̀ máa lọ ah. torí ọmọ tí ò kú ni o because ká ní nǹkan kan ti ṣe ọmọ yẹn ah, nǹkan tá a sọ ìkọlà máa ma sọ. alhamdulilayi jésù ṣe alhamdulilayi jésù ṣe. Eh, mr samu. I really want to thank you so much. You're welcome, sir. Eh, ẹ kú iṣẹ́. In fact, eh, tí o bá ń ṣerú èèyàn bíi tiyín báyìí, ẹ kí la bá máa sọ nísìn. A ti di pé eh, àwọn officers gan máa máa pààrà hospital ni. Ah! Àwọn kan á ti fọ́ra wọn lórí, àwọn tó máa ti ṣera wọn léṣe, wọ́n á ti ṣera wọn léṣe. Ah! Thank God we have a peaceful man like you in the community. Thank you. Ẹ̀yin lè ṣẹ̀ṣẹ̀ bá wa bring peace back to our community. Ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀dẹ̀ ṣe wá ń wo yìí ọ̀gá fẹ́ rí yín. Hmm? yes. kí ló fẹ́ rí mi fún. ìbọn oníke ìbọn oníke làwọn bọ́ìsì yẹn lò wọ́n dẹ̀ ti dá padà sọ́dọ̀ ìyá Basira. nǹkan tó fẹ́ rí yín fún kọ́ nìyẹn. kí ni. bí mo ṣe ń wò ó dàbẹ́ ni wípé wọ́n fẹ́ compensate yín ni compensation ah, ẹ̀rí bèbè àti mídíọ̀mù wọ́n dì mọ́ra wọn.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 ọmọ ẹ̀ sí sàmú fún wọn lówó wọn o. pàgbọ́ kí ijó pàgbọ́ sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. pàgbọ́.